الرحمن الرحيم اللهم صل محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد امين à ń kí ẹ̀yin olùgbọ́ wa pé atúndìjọ́ kú ojú náà kú ojú sórí ètò tí a pè ní àlefíìsì díẹ̀ lórí one zero one point one power tfm lókè ìdìbò náà ògbómọ̀ṣọ́ ń bí ọ̀làdùnúgbò nìyẹn lórúkọ mi ló ń gbẹ́ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú àṣẹ dọ̀tíru sọ̀rọ̀dún gbádébọ̀ rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnmá center ẹ̀ṣánú ajé lọ́gbọ̀nsọ́ ṣé ẹ̀ka bọ̀ sórí ètò sà ìbéèrè fún àwọn ọmọ àfi sílẹ̀ òun náà ni ìbéèrè tí ó lọ báyìí pé nígbà tí èèyàn bá rí pé òun ti jẹ gbèsè Ramadan sọ́run tó wá jẹ́ pé ó lọ bí ìṣí mẹ́ta àbí mẹ́rin ọgbọ́ yé ike ó sì dá kó wọn san padà wọn fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa san ìbéèrè ìbẹ̀rẹ̀ wá ni wípé ṣé tó bá bẹ̀rẹ̀ sí ní máa san báyìí ṣé ọ yóò máa ṣe síyàmù lọ́lọ́gbọ̀nà láì ní ní àlàǹfíbọ̀ àbí láì ní sinmi ni àbí ìdẹ̀kùn wà fún láti máa sinmi láwọn àsìkò tí ó fẹ́ fi sinmi síwájú kí ọ̀mọ̀dọ́mọ ọdún ní kó tó débà tí ó fi wá parí gbogbo oṣù gbèsè tó jẹ kalẹ̀ aláwọ̀kọ́ nù ìkejì ó ní ìbéèrè tí ó wá láti ọ̀dọ̀ afábìlẹ hamid ayinde láti orílẹ̀-èdè france wọ́n ní ǹjẹ́ lọ́tírì físà ìjọba ẹ̀sìn islam níbí pẹ̀lú àníyàn wípé àwọn orílẹ̀-èdè kan tó jẹ́ ilẹ̀ aláwọ̀ funfun àbáwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè wọ́n gbé àǹfààní jáde pé èyí jẹ́ èyí ọ̀jọ́ ìwọ tá a bá kádàrá yìí tọ́lọ́mbá kádàrá yìí pé a mú ọ́ àwọn iṣẹ́ lọ́dọ̀ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. نعم بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته dájúdájú gbèsè téèyàn بعد jẹ ọlọ́run ọba ẹlẹ́dàá يعني ọ̀ràn èèyàn ni pé kéèyàn kó san padà ẹnìkan kó wá fi ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ mu kó ṣe ní nǹkan jábútẹ́ láì jẹ́ pé ó ronú ní gbogbo ọ̀nà láti rí pọ́ùn tètè san gbèsè yẹn. gẹ́gẹ́ bó ti ṣe wá nínú àdéhùn anábì sallallahu alaihi wa sallam nípa ẹni tó ṣe lórí fọ́lọ́ láti ṣe nǹkan kan ó ti wá di gbèsè sí lọ́rùn. àwọn ẹni tí sí ọ̀nà àbáyọ kan àbí dandan dandan gbọ́dọ̀ san náà ni anabi صلى الله عليه وسلم ni ودين الله allahi ahaqq an yuqda ẹ san o lórí gbèsè Ọlọ́run lọ́jọ́ ọ̀ràn yẹn ju pé kéèyàn san ẹ̀rí bá a bá jẹra wa ní gbèsè bíyẹn bá ti lè filẹ̀ ayé yìí sílẹ̀ láì jẹ́ pọ̀ gbèsè ẹni tó jẹ ní gbèsè ẹ̀mí onítọ̀hún kò ní nísinmi nínú sàárè wọ́n fi dókò sára gbèsè rẹ̀ ni wọn ò ní túlẹ̀ kò ní rí àtúnṣílẹ̀ ó dìgbà tán bá tó bá a sàn. nínú hadithi tí imaamu Tirmidhi rahmatulahi alayhi gbé jáde anabi sallallahu alayhi wa sallam ni nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu. ẹ̀mí mùmínì wọ́n sọ̀rọ̀ wọ́n fi dógò sára gbèsè rẹ̀ ni kò ní rí ìtúsílẹ̀ àfi tán bá tó san gbèsè. ni gbèsè téèyàn jẹ lọ́n ẹni tí ó ń fi sọ láti ráre bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láwùjọ lónìí àwọn aforúkọ lásán jẹ́ mùsùlùmí ojúṣe mùsùlùmí wọn ò ṣe ẹ̀tọ́ tọ́lọ̀ máa wá fún mùsùlùmí àwọn náà máa jìjàdùn àti gba tiwọn. báwo ni láì sojúṣe lèèyàn ti fẹ́ gbẹ̀tọ̀ ẹni bá jẹ gbèsè Ramadan náà ọdún tó yóò sì ń ka iye ọjọ́ tó jẹ gbèsè rẹ̀ yóò san wọ́n á ní sí ọmọ bá lọ lọ́lọ́gbọ̀n agada ni àbọ̀ lè máa ṣe ní ìdákóreko ó lè ṣe ní ìdákóreko lọ́nà tó ṣe pé ó lè ti kọ́kọ́ ṣe iye ọjọ́ kan kó sinmi kó tún kò má títí tí ó fi lè pọ̀ ń sátán ìdẹ̀kùn bẹ́ẹ̀ wà. ṣùgbọ́n ní wọ́n bá lágbára láti máa bá lọ bẹ́ẹ̀ láì jẹ́ pé ó fi jọ́ kan jà yàtọ̀ sí wípé tí ọjọ́ ọdún tó bá bọ́ sáàrin àwọn ọjọ́ tó ń ti ń san gbèsè nǹkan mọ́ san hmm. so bẹ́ẹ̀ bá lè máa bá a lọ lọ́lọ́gbọ̀n àgàdà lọ́dà tó pé èèyàn máa ń tí ó ṣẹlẹ̀ sí yàn lẹ́yìn òní hmm. ọmọ òní ni wá ọlọ́ọ̀lọ́ máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la kó là ń jẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ sí wa ṣùgbọ́n kò sí òfin tó ṣe ní túláàsì fún pé kọ́mọ̀sì jà láàrin òfìgbà kan sí mi ó lè sí mi kó tó tẹ̀síwájú. bákan náà wọ́n ní ẹni tó béèrè béèrè nípa tẹ́tẹ́ tí wọ́n fi rí ìwé ìrìnnà àti lọ sáwọn ìlú òyìnbó sọ́npè ní lottery visa. kí ni islam rí sí ní islam rí sí náà ní tí islam rí sí tẹ́tẹ́ gbogbo tẹ́tẹ́ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá ṣe tẹ́tẹ́ ó ṣe léwọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá ni yáa yọ lẹ́dínà amanu إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون àti ọtí àti tẹ́tẹ́ bákan náà èrè gbẹ èrè tà àti àmà dànkan bí ọ̀pẹ̀lẹ̀ bí agbègbà láti fi sọ pé afẹ́fẹ́ máa ń tọ́pa mọ́ ìdọ̀tí ni gbogbo ẹ̀ onínú sí àṣetán ni ló sì wà ọlọ́run ní ẹ̀jìnà sí ká lè bá a sórí rẹ̀. kò sí tàbí ṣùgbọ́n òyìnbó lọ́dọ̀ tí wọ́n kí wọ́n fẹ́ jẹ́ pé pọ̀ tó kí ni ọ̀tọ́ lọ́dọ̀ tó. nítorí pé òfin ọlọ́run ni pé lẹ́yìn sẹ́bàáyàdọ̀ kò fèrè dẹ́m lẹ́yìn ìgbà tí ẹ̀ bá ti jẹ́ kèfèrí ẹ̀ṣẹ̀ wo ló tún kù mọ́. ẹbí yorùbá náà sọ pé tí àrùn ńlá bá dáni mọ́lẹ̀ kéékèèké agbórí ẹni sáàrùn ńlá lọ ẹ̀ka ọkọ̀ sóògùn ni àbí kéékèèké torí ẹ̀ sọ àrùn ńlá láàkọ́ sóògùn kéékèèké tó gorí rẹ̀ torí rẹ̀ lọ́tírì visa ní abẹ́ òfin tọ́lọ́n islam ò fara má tẹ́tẹ́ hmm. ẹni tó sì fẹ́ fún ẹ ní àwọ́ọ̀dì yẹn náà pè ní lọ́tírì hmm. lọ́tírì tẹ́tẹ́ islam ò ṣe hmm. ah, ẹ jẹ́ kí n máa fi tó ẹ̀yin ìyẹn wa létí pé ẹni láǹfààní láti wò wá ní ìkànnì ojú mi wò lórí Facebook lónìí torí bá méjì kọ́ torí pé sábà bí kan àbí kejì tí ó dé bá ẹ̀rọ gàásì lé tí a máa ń lò fún náà ni kí Allah kó ṣe rọrùn fún wa láti tún lè fi padà sí zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six ìwọ̀n fáwọn tó ń bẹ láwọn ilẹ̀ òkèèrè nìyẹn o plus two three four eight zero eight three two nine three eight nine six bẹ́ẹ̀ ló gbàgbé láti lọ máa subscribe sórí àwọn fáwọn fídíò ètò yìí tó ti wà lórí ìkànnì YouTube ẹ máa fi ọ̀làdùnmọ́ bí lò wá ẹ sì máa rí wọn bẹ̀ insha allah. ẹ lọ́rùn. wàhálà ìṣẹ̀lẹ̀ wàhálà ìṣẹ̀lẹ̀ ọkọ̀ yìí o kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni fún ìrọ̀lẹ́sí bẹ́ẹ̀ lọ ń pé táàbí mi ṣe pé ìyẹn kí ìran ìrántí ìgbà àti àbí ẹni ìrìn ṣá bí wọ́n á bí á sí jẹ́ mẹ́tàn ìyẹn wá ìyẹn wá dé ó wá bá ẹnìkan tó ń tan ìrìn lọ́wọ́ pé ìyẹn lè jẹ́ ìrìn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé kí ni àwọn ọ̀sẹ̀ tí èèyàn lè ṣe ọkọ̀ àwọ̀dá sí yàgbẹ́ pé bẹ́ẹ̀ máa ń ta ọ̀dọ́wọ́ lórí ẹ̀rọ àgbàdo ni àbí ìgbàgbé lórí wá jẹ́ àwọn ẹ̀rọ bẹ́ẹ̀ ni àbí kékeré àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé tó bẹ́ẹ̀ bá tó ìtàn ọ̀sẹ̀ náà ni wọ́n pẹ́ fún méjèèjì ẹlẹ́ẹ̀kẹta ẹni wípé pé ó fẹ́ kí àwọn mùsùlùmí káwọn tí ó ti ẹlẹ́ẹ̀gbẹ́ bí àwọn mọ̀tẹ́rà báwọn yòókù máa ń ṣe ọlọ́run inú ìsìnkú yẹn fẹ́ fi ọlọ́run tó máa yìí tó máa ṣe gbogbo tó máa ṣe gbogbo tó máa ṣe àwọn ìjọba rẹ̀ tó tẹ́ nínú Islam. alhamdulilayi ẹni tó jẹ́ pé kò bá sọ láti láti bẹ̀rẹ̀ àbí ó wá dìde láti máa pé sọ láti rẹ̀ lẹ́yìn ìgbà tí ìmáàmù sálámà ẹnìkan wá dé wọn kí ẹ̀ bá jẹ́ máa lára rárá tó lè darapọ̀ mọ́ ẹni tí yóò bá jẹ́ máa láti bẹ̀rẹ̀ kí wọ́n fi tún jọ di jàmáà mi. Hmm bẹ́ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀ sọ pé wọ́n lè ṣe ṣùgbọ́n ìtara sàlẹ̀ sàní kíkọ́tọ̀ ẹni tó jẹ́ pé kò bá sọ láti láti bẹ̀rẹ̀ tó jẹ́ máàmù tí wọ́n ń pè ní masbok kò lè dìlè máàmù fẹ́ lómìn tí wọ́n bá sọ láti rárá. ilé ìjẹ́bù sójà bákan náà wọ́n ní sáwọn àṣìṣe tó jẹ́ pé tá a bá ṣe lọ́sàn-án Ramadan tí ó bí àwọn àtàrà síbẹ̀ náà lẹni tí wọ́n ń ṣe láwọn ọjọ́ mi tí èsì Ramadan bóyá sòyàmù àtinúwá tí kìí sọ̀rọ̀ àyàn sóhun náà bẹ́ẹ̀ náà ní tara àyàn bẹ́ẹ̀ fún bí àpèjúwe bí ká pé èèyàn ní ọ̀sán Ramadan wọn máa máa jẹun àbọ̀ máa máa mú mi àpọ̀sẹ̀ lọ́n ní ẹ̀ṣẹ̀ ńlá tí ń bùkátà kò tọrọ àforíjì ọ̀bẹ ẹlẹ́dàá ó lè àforíjì ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ yẹn padà nítorí pé ẹni tó mi kò sí lákọọ́lẹ̀ pé irun wọn ní ọ̀sán ká fara eléyìí ti ṣe ká bọ́kùn lọ́rùn ẹrú àbí ká ṣe sùyàmù oṣù méjì gbáko ní tẹ̀lé ń tẹ̀lé àbí tí ọba lè ṣe kọ́ bọ́ aláìní ọgọ́ta nítòsí wá lórí wípé èèyàn ó ṣerú ìtara báyìí fún òun náà lẹni tó bá mọ àmọ bá obìnrin lò ní ọ̀sán Ramadan òun ní ẹ̀sán ọjọ́ yẹn padà yóò tún wá san ìtara ilé ìtúsẹ́ bíbọ́kùn lọ́rùn ẹrú tí ọba lè ṣe kó sọ síyàmù sùn méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tí ọba ara lè ṣe lẹ́yìn ìgbà náà ló tó wá kàn kó fún ọgọ́ta aláìní lóúnjẹ àjẹyó. tó kìí ṣe bẹ́ẹ̀ ni ẹni tó bá jẹ́ pé ní oṣù tí kìí ṣe Ramadan ìyẹn ti ṣe síyàmù bíi jọ alhamis àtọ́jọ́ àtìní. lọ́sàn-án ajá yẹn ọ̀rá lọ báyàwó rẹ lò kò sẹ́ni kankan tó sọ pé ọ̀sán kàfàrà kankan hmm. kò sì sẹ́ni kankan tó sọ pé túláàsì ó tún gbọ́dọ̀ san ọjọ́ yẹn padà. Hmm. nítorí náfìlà náà ni sùyàmù yẹn náà tẹ́lẹ̀ ṣùgbọ́n náà wọn bọ̀ fẹ́ pípé téèyàn bá ti téèyàn bá ti dáwọ́lé àti ṣe nǹkan kan tó jẹ́ náfìlà ó sì fọwọ́ ara rẹ̀ bàjẹ́ hmm, hmm. ọlọ́run bọ̀ fẹ́ torí rẹ̀ wá tọrọ àforíjì ọlọ́run ló dára ni wala tubtilu a'malakum ẹ má sì fọwọ́ ara yín bara yín ṣẹ́jẹ́ eléyìí ń jẹ́ báwọn. wọ́n ní ṣé bẹ́ẹ̀ náà ni ní ìsìn tó wá pé ní ọ̀sán Ramadan òun náà ni ẹnìkan lọ́gbàgbé jẹun lọ́gbàgbé mumi anabi sallallahu alaihi wa sallam ní tó bá rántí kó máa bá sòyàmù rẹ̀ lọ nítorí pé ọlọ́run ló máa máa fún lóúnjẹ jẹ ló sì fún lómi mu bẹ́ẹ̀ náà ni eléyìí rí pẹ̀lú ọjọ́ mi náà yẹn tí ń ṣe sòyàmù ọjọ́ àtìní ọwọ́ gbàgbé jẹun ó gbàgbé mumi ìgbà tó bá rántí sí jẹ́ ọjọ́ ipò ti jìnnà sóúnjẹ pátápátá. àti nǹkan tó mú ẹ pátápátá máa bá sùyàmù rẹ lọ nǹkan kan ṣe ó wu ọlọ́run ló fún ọ jẹ hmm. ó wu ọlọ́run ló fún ọ mu hmm. lẹ́yìn ìjọba. Hmm. wọ́n ní sọ́tọ́ káwọn mùsùlùmí ká máa ṣàdúrà gẹ́gẹ́ báwọn ẹni tí kì ṣe mùsùlùmí tí ṣe máa ṣàdúrà èyí náà mọ̀ pé béèrè nǹkan ṣe béèrè. nítorí pé islam kò jọ nǹkan mi inna dina inda allahi islam ẹ̀sìn lọ́dọ̀ allah náà ní islam ṣùgbọ́n kò lè yà wá lẹ́nu bẹ́ẹ̀ ti ṣe béèrè nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ́láwọn ṣe islam láwùjọ wa gbogbo wọ́n mọ nǹkan kan nípa rẹ̀ so wọ́n kàn ń forí gbàǹdùkú àtòdó ni làwọn fi ń ṣẹ̀sìn hmm. ọ̀pọ̀ àìmọye wọn náà mọ àwọn àwòkọ́ṣe kèfèrí pé tí kèfèrí ń ṣe lòun náà fẹ́ ṣe bóyá ńlọ́fà làdúrà tí wọ́n fi ń gbà bóyá ńlọ́fà lọ̀rọ̀ wọn fi ń já sí rere bóyá ńlọ́fà tí wọn ò fi máa bá ìpọ́njú ìṣòro àti ìdààmú tí ń bọ̀ ń jà làwọn ò máa bá rú ẹ̀ pàdé náà lẹ́sẹ̀ rí mùsùlùmí mi tó lòún ṣàdúrà tí wọ́n fẹsẹ̀ jalè hmm. ẹlòmíín mùsùlùmí lè máa ṣàdúrà kó máa pariwo gbogbo eléyìí báyìí kò tọ́ nínú òfin ọlọ́run ọba anábì sallallahu alaihi wasallam nígbà tí àwọn sàhábà ń bẹ lẹ́yìn rẹ̀ tó ń ṣàdúrà tó ń pariwo anábì ńlá irba'u ala anfusikum ẹ ṣàánú orí ara yín o fa innakum la tad'una asamman wala gha'iba la tad'una asamman wala gha'iba torí pé ọlọ́run ọba tẹ́ ń pè kì í ṣe ọba tí kì í gbọ́ sì ṣe ọba tá a kalẹ̀kùn rẹ̀ tí wọ́n fìgbà kan kò sí nílé torí de eléyìí ọlọ́run ọba tẹ́ ń pè yẹn kó súnmọ́ yín pẹ́kípẹ́kí. wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata ad-da'i idha da'an falyastajibu li wa liyu'minu bi la'allahum yarshudun. táwọn ẹrú mi bá bi ọ́ léèrè nípa mi hmm. ṣé mo súnmọ́ wọn pẹ́kípẹ́kí ni kí wọ́n máa pè mí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n máa bá mi sọ̀rọ̀ ní jẹ́jẹ́ àbí mo jìnnà ni kí wọ́n máa ké pè mí sọ fún wọn pé mo súnmọ́ wọn. wọ́n sì máa jẹ́ kí gbogbo ẹni tó bá pè mí gbogbo ìgbà tó bá pè mí. àwọn abùkátà lábẹ́ eléyìí kí ká máa lòlò hmm. ká máa jẹ́ pàǹlù dòrò hmm. àláàkì jẹ́mọ́lẹ̀ nítorí pé a fẹ́ pọ́lọ́ hmm. ọlọ́mọdé eléyìí ò sí nínú ìlànà ẹ̀sìn islam kódà islam ò bùkátà kọ́ ọmọ fọwọ́ gbára rẹ láyà kọ́ ọmọ síra rẹ lábàrà nítorí pé ń ṣàdúrà sọ eléyìí ẹ̀rí káwọn tó ń ṣe tọ̀rí kọ̀ yẹn àwọn náà mọ ẹlòmíì lè sọ pé nítorí kébìkìrì ó lè wọra wọn mọ alólu wọn mọ lu sakara wọn pè ń bàǹdírì ó lè máa ní là á ìlà ìlàgbà yóò máa gbálù ìjọba rílu nítòsí amọ̀síra rẹ̀ lágbára láyà lórí kíni lẹ́yìn ìjẹ́bù síbẹ̀. náà jẹ́sàkùn náà xeyìrán plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three zero nine zero fifty one sixty four fifty four thirty eight àwọn nọ́mbà tí à ń lò nù. bákan náà uh, ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé àwọn ètò yìí tó ti rí kọjá tí ó jẹ́ ilé ìtì ẹlẹ́rìí ó ń bẹ ní orí ìkànnì YouTube ẹ máa fi ọ̀làdùn níbi ìlú wa ẹ sì rí ń bẹ inshallah. hello. aleykum salaam wa rahmatulah. ọkọ mi bí ẹ ti ń pè ọ́. Bùrọ̀ àti lóńkè láti fún náà. Láti. Èkó. Èkó kí ni ìbéèrè yín? Ẹ ìbéèrè mi fẹ́ kí pé sábà ṣàlàyé àdìsí ṣe tàgbáni tán ní pé. Àtọ̀ ah, àwọn ògbọ́n kankan náà. Ẹ lọ́rùn. Ẹ lọ́rùn kọ́ ní o orúkọ yìí o. orúkọ mi ni gáúsù adéyẹmọ màjá àtìkà ọlọ́ọ̀gá mi. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ìjẹ́ gbogbo òkú tí ọba bá wíwẹ̀ ṣé ó ní tẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́ọ̀ àbí òní tí ọba bá wíwẹ̀ kí wọ́n tó tú. àti wọ̀nyí. alhamdulilayi ọ̀pọ̀pọ̀ ni pé ètò jà ní kí n kú mùsùlùmí. Hmm kì í ṣe pé ìtọ́jà òní pé ọba wíwẹ̀ kò bá wíwẹ̀ nítorí pé tí èèyàn bá kún káfìrì wọn bá wẹ̀ wọn tún sọ sódò fún ọgbọ̀n wákàtí kó lè bá a mọ kó lè má tòótọ́jà ni kó kú mùsùlùmí tó bá wá kú mùsùlùmí ìgbà náà nìbéèrè wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ naam. hello. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkùnrin yẹn ti ń pè ọ́ ìyá mọ̀túwá lórí sanẹ́rò ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni fún bàbá wa ni pé kíyàn jẹ́ mùsùlùmí bí ọkùnrin tó hmm. wá fẹ́ tẹ̀ níyàwó kí ìdílé àwọn obìnrin wa ní court wedding ni wọ́n máa ṣe kí ọkùnrin wa ní òun fẹ́ kọ́ tuntun yìí pẹ̀lú court marriage so kọ́sà sọ wípé rárá wípé àwọn òfẹ́ yìí wọ́n wá padà fẹ́ra wọn wọ́n ń gbénu lé jẹ́ kí obìnrin yẹn bá dáná fún ọkùnrin yẹn iná àwẹ̀ ni o ṣé ó lẹ́tọ̀ọ́ láti jẹ́. nígbà tó kọ́ takú jálẹ̀ fáwọn òṣè kóòtù wẹ̀dì àbí. ẹ ẹ ọkọ sọ fún òṣè kóòtù wẹ̀dì wípé òun fẹ́ kàn so ìdì àwọn ọ̀dí wa sọ. tí wọ́n so ìdì àríwá àbí wọn ò so. wọn ò so wọ́n ti wọ́n ti fẹ́ra wọn. wọ́n kàn ló gbàǹkó fẹ́ra wọn ó ti yé bá wọn. alhamdulilayi. àkọ́kọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run obìnrin kan lẹ́tọ̀ọ́ sí kọ máa gbé pẹ̀lú ọkùnrin kan láyé kan náà láì pé igi ń bẹ láàrin wa. nítorí pé ànábì sallallahu alaihi wa sallam ó ní ọkùnrin kan kan hàn níjà wà láyé kan àfi kí kó sì di ẹ̀tọ́ fọkùnrin òun náà ní kí wọ́n igi àbí kóbìnrin yẹn kó sì ẹrú eléyìí tí ọkùnrin yẹn kò sí ọ̀kan nínú méjèèjì yìí báwo lẹ ṣe lè jọ máa gbé nítorí àjọ kára wa kọ́kọ́ àtìyàwó kọ́sọ́yìn dọ́kọ̀ àtìyàwó nítorí pórúkọ yín onáàlá lágbèrè pàdé onípanṣágà <laughs> lábẹ́ òfin ọlọ́run ọba wa ọ̀daràn olórí pàdé ọ̀daràn tí wọ́n jọ ń gbé so ẹ wá ní tó lè máa dáná fún rọmọdán kó tó di rọmọdán gan kọ àlọ́ ọ̀daràn làwọn èèyàn òfin ọlọ́run ni pé fẹ́ra iná ẹ̀jọ̀kọ̀ àtìyàwó ara yín wàyí wa fẹ́ fẹ́ lè pàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gbà tó bá fẹ́ fẹ́ ọmọbìnrin tí wọ́n fẹ́ fẹ́ àwọn òbí ọmọbìnrin lè máa sọ wípé àfikún lọ sí court court hmm. marriage court wedding hmm. ó dìgbà tí wọ́n bá lọ sí registry court náà. Hmm. so mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn lọ rú ẹ̀ hmm. nítorí pé ó ti tó wípé tí àwọn mùsùlùmí tó bá ti jẹ́lẹ́rì hmm. níbi tí bàbá ìyàwó tó ti fi ọmọ rẹ̀ fún ọkọ ọmọ tó fẹ́ fẹ́ ní ìyàwó tọkọ náà sì dáhùn gbà á ní ìyàwó táwọn ẹlẹ́rìí jẹ́rìí sí tọkọ san sọ̀dá àpè eléyìí ni yìgì nínú ẹ̀sìn Islam kò sí tí Islam fẹ́ fi kọ́ọ̀tù wẹ̀dì yẹn sí. aburú tó sì wà ń bẹ pọ̀ gán Islam nítorí pé nínú aburú tó wà ń bẹ̀ ni pé ìwọ tó bá ti ṣe court wedding wọn gbọ́dọ̀ tún lálàpọ̀ fẹ́ ìyàwó mi mà. Hmm. òfin ọlọ́run bá wa tó wá fún ọ láǹfààní pé o lè fẹ́ dé orí ìyàwó mẹ́rin kó láti fẹ́ ṣe. Hmm. bẹ́ẹ̀ sì máa wo nǹkan bẹ̀ ọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìlànà tí wọ́n ń gbé kalẹ̀ wọn yẹn tó takò fún ẹ̀sìn Islam ó takò fún ẹ̀sìn Islam náà nítorí wọ́n fẹ́ fi sílẹ̀kùn aburú. Hmm. nítorí àwọn obìnrin tó pọ̀ láyé tí wọ́n pọ̀ tí wọ́n pọ̀ jọkùnrin lọ tí kò bá jẹ́ pé òfin ọlọ́run tó gbà wípé kí ọkùnrin kọ́ máa fẹ́ lórí ìyàwó mẹ́rin àwọn ọmọ tí ó lé lẹ̀ burúkú wọn ò pọ̀ bàjẹ́ hmm. kí ni káwọn ti máa ṣe nínú ìgbésí ayé tiwọn. bákan náà tó máa lọ sí court wedding ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ nígbà tí ìyàwó bá mọ̀ pé ọkọ fẹ́ fẹ́ ẹlòmíì yóò pe ọkọ lẹ́jọ́ ó wá lè sọ pé òun mọ̀ pé ní property báyìí àti dúkìá báyìí àti dúkìá báyìí àti dúkìá báyìí òun ń tọrọ lọ́dọ̀ pín dúkìá sí méjì kún wọn máa kó dajì lọ. ẹ gbọ́n kan bẹ̀. tíọ̀bù àti ẹ̀gbá gbogbo ẹ̀. tíọ̀bù àti ẹ̀gbá gbogbo ẹ̀. tọ́lá ara àwọn agbẹjọ́rò tẹnu wọn mú. àbá gbogbo dúkìá náà gbà tí wọ́n sọkọ sínú tí wọ́n sọ síko tí wọ́n sọ sí òfurufú. ọkọ yẹn ní nǹkan má. ọkọ yẹn alárúgbà náà jẹ́ bó ti three four zero three two nine three eight nine six ìyá àwọn ìpínlẹ̀ náà ó ti rí ẹ jẹ́ ká mú ilé yìí ti tiẹ̀ ẹ lọ́run. Hello. Hello, assalamu alaikum tí lábàá kàtó. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín àti ìtẹ́ tí ń pè yìí. Riyadi ẹ̀bẹ̀ ni láti lu Gbẹ̀bọ̀n. Kí ni ìbéèrè yín láti Gbẹ̀bọ̀n? Ìbéèrè mi tí mo fẹ́ bèèrè lọ́dọ̀ àwọn dókítà wa ni pé omi kábàámọ̀ pé omi kan dá tí a lè fi ṣe àlùwàlá hmm. tó jẹ́ pé omi yẹn ó gbé òun títí ó fi wá lọ ó lọ́wọ́rọ́ hmm. ṣé omi yẹn ó lẹ́tọ̀ọ́ àti fi ṣàlùwàlá àbí kéèyàn wọ́ omi mi. Hmm. Wọ́n ní táwọn bá pọn mi láti nù kànga táwọn á gbé sínú oòrùn tó mìíràn fi di ń tọ́ lọ́wọ́rọ́ táwọn lè lóru omi bá láti fi ṣàlùwàlá bẹ́ẹ̀ ni kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n pè ní ma'un mushammas hmm. so bẹ́ẹ̀ làwọn olùmọ̀ máa ń pè so ìtọ́ dọ́gbàdì nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni pé lè lóru omi bẹ́ẹ̀ láti fi ṣàlùwàlá lè lo láti wẹ̀wẹ̀ jánábà àbíwẹ̀ hayob àbíwẹ̀ nifas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm. ní ọ̀dọ̀ apá nínú fuqaha wọ́n sọ pé kì í di ẹ̀tẹ̀ torí délé ayé sì tún pé gbàgbọ́ àwọn mí náà ni pé tómi bá lọ àgbẹ̀ bá gbóná kọ̀tọ̀ káfí sàlọ̀ alákọ̀tọ̀ káfí rẹ̀ ńbẹ̀ ńbẹ̀ torí àwọn sọ pé aṣíwájú Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní kòkò kan wọ́n ń pè ní kòmùkòmà kòkò yẹn ni wọ́n máa ma fi ń gbómi kaná tí ọba wẹ̀ àwọn bàbá ń bàbá wọn ìsira wọn léṣe àwọn àlọ́ lárí bọ omi tútù burúkú lásìkò ọyẹ burúkú. àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ èèyàn kan síra léṣe kalẹ̀ torí ẹ̀ ló kan náà sàhábà wọ́n ní bẹ lórí ìrìn àjò pẹ̀lú àwọn míì náà sàhábà sórí ìrìn àjò ẹ̀ ni wọ́n wà lókúta kan ti rí gọ́sí léṣe lórí. so ìgbà tí wọ́n wá sùn májú ọkùnrin yẹn ó àwọn ẹni tí wọ́n jọ wà léèrè pé ǹjẹ́ àyè wa gbà mí láti ṣe nǹkan míì yàtọ̀ sí wẹ̀bí so hmm, àwọn bá ní kíni ọ̀wẹ̀ náà ni òtútù mú burúkú ọgbẹ́ ń bẹ lórí arákùnrin tá a wí wọ́n sì ní àfikọ́ ọwọ́ mi tútù ọkùnrin yẹn bá lọ wẹ̀ lọ́ba sì bá bẹ́ẹ̀ kú àwọn sọ̀hábà wa dé wa bá nàbì sallallahu alaihi wasallam wọn fún nàbì nírò nípa tó ṣẹlẹ̀ ànàbì ní qataluhu qatalahumullah wọn pa ọlọ́run kọ̀ innama dawa'ul ayyi su'al alla sa'alu idh lam ya'lamu kí ló ṣe wọ́n tí wọn ò béèrè ńgbà tí wọn ò mọ̀ innama dawa'ul ayyi su'al oògùn àìmọ̀ ní béèrè. torí délé yìí ká gbómi kaná kò sí ní tó burú mbẹ ká gbómi sóòrùn kó fi lọ́wọ́ ọ̀rọ̀ ká fi sàlọ́ ọ̀la sí tó burú hmm. hello hello ìyá hello hello aleykum salaam wa mo tún wọlé padà ni. ọ̀dà tí mo béèrè ìbéèrè yẹn tí wọ́n dà wọn ò tí ì dá mi lóhùn tẹ́mi lọ́rùn wípé níìsín mo. ọ̀dà <laughs> pé níìsín kí wàá ní báyìí. ẹ máa gbọ́ báwo ló àwọn méje hmm. wọ́n á fúnra wọn. àwọn ọmọ tí wọ́n ṣe ń kọ́lẹ̀ tó láti jogún. Hmm wọ́n ní wọ́n tún wá bá a dé kí wọ́n bí wọn fúnra wọn kí wọ́n lẹ́sìn láti jogún àwọn ọmọ. <laughs> Eh, eh, òfin ọlọ́run ni pé màá bóni àlẹ́ bọ́ọ̀tìlì láyé kúnú ìlà bọ́ọ̀tìlà gbogbo ń tábà ti mọ sórí kọ̀tọ́kọ̀dá hmm. kò ní tọ́kù ní da náà ní ọgbẹ́yìn rẹ̀ torí délé yìí iná là ń fi ń pàkíyèsí gbogbo gbà hmm. mùsùlùmí kọ́ mọ̀ yàrá ṣe dànù hmm. wàá fẹ́yàwó bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ìyàwó yẹn fi jẹ́ tọ̀ lábẹ́ bẹ́ẹ̀ ni ó fi jẹ́ pé ọmọ tẹ́ ẹ bá wá bí wọ́n máa jẹ́ ọmọ yín ọmọ tó ní bàbá tó níyà hmm. àwọn bá ti pẹ́ kó tọrọ ayé lọ ni ẹ pàdé lọ́nà ẹ jáàmù ara yín ẹ sì bára yín bìkan náà àgbàrá wọ yín síbi kan náà sọ <laughs> eléyìí gbogbo ìjókòó tẹ́ bá jọ ń jó ìjókòó sí náà ni wọ́n máa pẹ̀lú ẹ̀ hmm. ìbájẹ́ mùsùlùmí ló mú wálé ìbájẹ́ ìjọpẹ́ ni tí èsè mùsùlùmí náà ń tọ́jọ́ pé ẹlẹ́sìn eh, kìrìsìtẹ́nì ni ọlọ́run gbà pé ó lè fẹ́ kí ló dé tí wọ́n fẹ́ lọ́nà tó tọ́. lọ́nà tó tọ́ ọ̀ á gbé wọlé ọ̀ àwọn alẹ́ ń bí máa fúnra ẹ̀ ọ́ máa lè lẹ́ńbí yẹn hmm. òfin ọlọ́run sọ pé máa lè nìyẹn hmm. ọ́ máa lè òsì ní jogún. Hmm. so ẹni tí wọ́n bá bí lábẹ́ pé kò sí igi láàrin ọkọ àti obìnrin yẹn kó tó ṣòwò àti ẹ̀tí lóyún ọmọ láti pilẹ̀. so ọmọ yẹn ò ní jẹ́ ọmọ ọkọ kò ní jogún ọmọ ọkọ lọ́dọ̀ Yorùbá ọ̀tọ̀ ọmọ kọ́nu ìṣẹ̀rí àlàwà ń sọ yìí. ẹnì kejì wọn sọ pé wọ́n jọra wọn bíi mímú etí wọ́n jọra yìnyínkẹ́ni wọ́n tún wọn sọ pé ẹni tó bímọ fún ni kọjá àlè ẹni àìmọye àlè tọ́jọ́ ń gbé eléyìí jẹ́ bó ti ṣe ṣe. Àwọn alaykum wa rahmatullah. Wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín àti ìjọba ń pè yìí. Àfúté ló ń tó ń wọ́sọ̀. Kí ni ẹ kàn béèrè béèrè ẹ má sọ pé wọ́n ṣẹlẹ̀ pé ẹ kàn béèrè béèrè sáwọn. ọjà bọ́ bí wọ́n ibi àtayá nìsín mm-hmm. wọ́n ní ká máa tọrọ nǹkan tí a bá fẹ́ lẹ̀. Mm. irú àwọn nǹkan wọn lálẹ́ mọ́tọ́ ṣé a lè mọ́ sọ́ni lágbà ọ́ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé ìfà àǹkà kúránì nìsín mm-hmm. ìtẹ̀fẹ́ àǹkà yàtí wọ́n ní ká máa ka ibi tá a bá yé di mọ̀ bínú yẹn bá lè máa tọrọ nǹkan tó bá wù wọ́n bẹ̀. ṣé òyìn ó tọ́ súná àbí kò tọ́ súná. sọ́tún kù. alhamdulilayi alákòókò tẹ béèrè àtọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ló ti wá anábì fi yé wa pé tẹ bá ṣe tashahhud tẹ ṣàtàyà tán tẹ ṣàṣọlá tó fa nàbì sallallahu alaihi wasallam tẹ ṣàjọ ọlọ́ọ̀ni ju aburú nǹkan mẹ́rin. ọ̀nà nípa allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr. ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال tó bá ti ṣáájú ọlọ́run ju àwọn aburú nǹkan mẹ́rin ànábì ni wọ́n ṣẹ̀ṣà èyí tó bá wù ọ́ jù nínú nǹkan tó fẹ́ tọrọ máa tọrọ rẹ̀ àyè gbígbàdúrà nìyẹn torí ẹ̀ ló ti gbẹ́ pòfin ọlọ́run fi hàn wá ike gbogbo àdúrà tá a fẹ́ ṣe gbogbo tá a fẹ́ tọrọ nínú sọ̀láàtì wa láti máa tọrọ kó tó di pa sálámà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá a bá sálámà tán gbólóhùn àfọ̀mọ́ àti ẹ̀yìn iná máa wí fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa lẹ́yìn gbàtà bá sálámù. àyíkẹ́ wa tọrọ yìí irú rẹ̀ ló wá nínú hadithi Abi Bakr radiyallahu anhu ó ní ká nàbì sallallahu alayhi wa sallam kó fi nǹkan kan mọ́ òun tó wọ́n fi máa pe ọlọ́run ọba nínú sọ̀láàtì òun. النبي عليه الصلاة والسلام يقول اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم انا ما سوكو بكا مجن إبا دواي إنو في سي أن إبا توبا قالي أتايا ركوتو سلام نعم. أذكو سي سي من فوري كالير نعم. أما يادوا مجنان ونينو صلاة نعم. أكرمكم الله wọn á ní tá a máa tọrọ ni àbí kí la lè máa tọrọ kí lẹ́yìn fẹ́ ntẹ́yìn fẹ́ lórí ayé àtàkùyàmọ̀ lẹ́yìn máa tọrọ kọ́dà gan ayé tó gbà yìí láti tún tọrọ fún irú ọlọ́run ọba mi báyọ̀ bàbá àbíyá yín hmm. bọ́yọ̀ ọmọ àbíyàwó yín hmm. bọ́yọ̀ rẹ̀ àbẹ́bí àbára yín hmm. gbogbo wọn náà lọ lè tọrọ fún bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kádùá ọmọ yí padà kọ́ dọ̀rọ̀ kọ́dùá bá sọ láti bàjẹ́ o bí àpèjúwe ní ìsìn à ń ṣe sọ̀lá àtúlẹ̀ nìkan bẹ́ẹ̀ lẹ́gbẹ̀rún lọ́ba sí lọ́ba ní alihamudulilayi lẹ́yìn bá ní à ah, mùsùlùmí bá sọ pé alihamudulilayi nínú ojúṣe wa sí mùsùlùmí ọmọ ẹ̀yà wa oníkàwọ́ sàdúrà fún pé yarhamukallah tẹ́ ẹ bá ti sọ yarhamuka kàkà sọ̀lá ti ń bàjẹ́ nítorí pé àdúrà dọ̀rọ̀ nínú sọ̀lá torí làwọn fọkàn hàn fi sọ pé tẹ́ bá sọ pé yarhamunillah yarhamunillah wọ́n lé lẹ́yìn kì í sọ̀rọ̀ pé ọlọ́run kẹ́mi ẹlòmíràn sábà fún ọ torí kí sọ láti rọ ọmọ bàbá jẹ yarhamunillah bákan náà tó bá sọ pé yarhamuhullah wọ́n ní sọ láti rọ òtún bàjẹ́ kọ́ lọ́wọ́ kẹ́ kò ti sọ dẹni kẹta àmọ́ ká yarhamukallah ọ̀dọ̀ ọ̀rọ̀ ni torí ẹ̀ máa kí ìsájú àtẹ̀sí náà nínú sọ̀dá tó bá ti ní àmì pọ̀nbẹ́ nìkan sọ̀rọ̀ níwájú rẹ̀ tí ì sọ lọ sọ láti rọ bàjẹ́ ẹ wá ní sáà lè fi lárúbá tọrọ kí lè bá fi tọrọ tẹ́lẹ̀ náà hmm. lárúbá náà lè má fi tọrọ ààrẹ eléyìí ni ó mú wa mọ̀ bó ti ṣe pàtàkì tó pé kéyìn pẹ̀lú rẹ̀ ká kọ́ lárúbá ká máa kọ́ hmm. ẹni tí ò gbọ́ lárúbá síra rẹ̀ ń bẹ̀ kí lọ́ba máa fi tọrọ hmm. kí lọ́ba máa fi tọrọ ẹ̀ ń gbóyìnbó fínfíntì lárúbáwá èèyàn fẹ́ẹ́ fi wá àlùjánnà hmm. torí rẹ̀ kíkà lóko wa kọ ọ hmm. pàtàkì púpọ̀ hmm. bọ́ọ̀ bá fi yorùbá tọrọ ńgbà pín sọláàtì rẹ̀ bàjẹ́ tó lárúbáwá náà lọ gbọ́dọ̀ fi tọrọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní wọ́n tún ní káwọn kéyà sùn gbogbo ibi táwọn bá ti dé mòbínú mòbínú káwọn máa fi bùkátà wọn síbẹ̀ ẹni tó kọyín lélẹ́yìn lẹ́mú wa sòyí tẹ́ kọ́kọ́ béèrè ànábì lọ́kọ wa ẹ̀ńtọ́ wá ní gbogbo mòbínú ẹ̀fẹ́ lójú ẹ kó bùkátà yín dáa bẹ́ẹ̀ òun lẹ́mú wa kọ́ wá sàlàyé ibi tó ń bá ti rọ́ lẹ́yìn àdáadáa lẹ̀ lásán lẹ́yìn. Hmm. hello. hello. ó kọ yín o. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ó kọ yín bẹ́ẹ̀ tó pè. ee ladi kọ́sìn mi láti gabon. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ẹni tí ń ṣe ọ̀la hmm. tó ti kí ata àkọ́kọ́. Hmm tó wá bẹ̀rẹ̀ tó ń kí akáàkiri tí wọ́n ń ṣe iyèméjì pé ẹsẹ̀ rákà àkọ́kọ́ tó ń kì ẹsẹ̀ òun ṣe fatia lóun ṣe fatia hmm. ẹsẹ̀ òun ké fatia ni àbọ̀wọ̀n ké fatia ní ṣe iyèméjì báwo ni ó ṣe àrùn rákà yẹn gbà ẹlẹ́kejì ni pé ìbéèrè mi ẹlẹ́kejì òní pé sọ̀láàtì àyàgbá ń ṣe sọ̀láàtì lọ́wọ́ fatia kíwátùl fatia ẹ̀yà méje ni tí gbogbo àmọ̀ ẹ̀ bisimilayi rahman rahim. ìyẹn kò béèrè béèrè ẹ béèrè béèrè ẹ béèrè béèrè. Damari bisimilayi lakọkọ. Wọ́n á ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ nù Adamari ti sọ̀rọ̀ àìṣe bisimilayi náà Fatiha náà ni àmọ́kẹ́lẹ̀ kan náà alhamdulilayi náà nìkan náà àmọ́kẹ́lẹ̀ ẹ̀rẹ́ kan náà. Náà mo ní kí n bẹ́ẹ̀ pé kí ni àti wá mẹ́. Alhamdulilayi ẹni tó bá ń ṣe sọ̀lẹ́ pẹ̀pẹ́ ńgbà tó wà lórí rákà kejì ìyè méjì bọ́ sí lẹ́mìí nípa pé sí mo ké fatiha yọrọ ká alákọ̀ọ́kọ́ àbí nke yọ sọ̀rọ̀ ká ẹlẹ́kejì dìtà alákọ̀ọ́kọ́ hmm. torí dìtà alákọ̀ọ́kọ́ yẹn ńtọ́ dájú òun ni pé kò ké iyèméjì ni pé mo ké hmm. bẹ́ẹ̀ sì ni òfin ọlọ́run dá lórí pé báwọn bá ń ṣe iyèméjì mo ṣe àbí ń ṣe á máa sórí pé ń tí ì ṣe hmm. torí pé ń tí ì ṣe lọ́dájú nìyí rákà kejì mọ wa ní àbálà kọ̀kọ́ á mọ sórí pálá kọ̀kọ́ nítorí pálá kọ̀kọ́ lọ dájú hmm. ẹlẹ́ẹ̀kejì yẹn á ṣe méjì lórí ẹ̀ hmm. yóò fagilé rákà alákọ̀kọ́ yìí hmm. yóò wá fi tálá kọ̀kọ́ yìí ẹlẹ́ẹ̀kejì yóò fi ṣe tálá kọ̀kọ́ ìgbà tó bá wá parí sọ̀láàtì rẹ̀ yóò forí kalẹ̀ ṣáájú kó tó sálámà sọlẹ́ yìí lọ́dọ̀gba pé tá a bá mọ̀ dájú pé fi fún sọ̀láàtì wa látàrí ìgbàgbé àforíkalẹ̀ lẹ́yìn sí sálámà tá a bá mà dájú látàrí ìgbàgbé pé déédéé kù la dín nǹkan kan kún nù sọ́lá tó ṣe pé díndín rú rẹ̀ kù kọ̀ bá sọ́lá ti jẹ́ bí ìjókòó alákọ̀ọ́kọ́ tí wọ́n ti ń ṣe tẹ̀síáhùdù alákọ̀ọ́kọ́ nínú gbogbo sọ́lá tó bá níjókòó àtàyà méjì tó à ń forí kalẹ̀ ká tó sálámà ṣùgbọ́n mi ti ń ṣe èméjì pé ṣé méjì mo ṣe àbẹ́yọ̀ kan tó bá fi lè mọ sọ́lá ti rẹ̀ lórí pé ẹyọ̀ kan mo sì ṣẹ̀ṣẹ̀ ṣe ẹlẹ́ẹ̀kejì mọ̀ ń ṣe méjì ń pa rẹ̀ òun forí kalẹ̀ kó tó sálámà ní irú rẹ̀ létí ẹ béèrè yìí báyìí. wọ́n ní suratul Fatiha àmọ́ páyà méje ni. so tábà sì wo ọ̀pọ̀lọpọ̀ mọ̀sáhìf tó wà lọ́dọ̀ wa rí i pé bísímìlá òun náà ni wọ́n máa ń kọ sí pé àyà alákọ̀ọ́kọ́. kí ló wá dé tó jẹ́ pé ńgbà tọ́pọ̀lọpọ̀ àtàwọn máa ń ṣe sọ̀lẹ́ àyè bẹ̀rẹ̀ Aya kan kò ń gbà tá à kí ó nínú sọlá àdínkù hmm. nítorí pé tí ìwádìí fi hàn dáadáa ni pé anabi sallallahu alayhi wa sallam ìmọ̀ ṣe bísímìlá àkótó kí fatiha ṣùgbọ́n kì í wí sókè níbi tí bá ti ń ka tí ó sókè hmm. yóò wí bísímìlá yẹn jẹ́jẹ́ alihamudulilayi ni wọ́n kọ́kọ́ gbọ́ eléyìí ni àkójọpọ̀ gbogbo àdéhìí tó wà àti tó ní àti tó ń sọ pé wọ́n wí àti tó ń sọ pé wọ́n ti wí ń tọ́tọ́ kà sí ni hmm. torí ẹ̀ máa sọ bísímìlá yẹn jẹ́jẹ́ alhamdulilayi rabbil alamin lẹ́kọ̀ọ́kọ́ wí sókè náà. hello. hello salaam aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ mi wọ̀sán pé. orúkọ mi ni abdulhaw fatah ayé láti fatimata. kí ni ìbéèrè yín. ẹ jọ ṣe sọ láti ló tọ súnà káfí ni àbí irun ni ọkọ súnà káfí. sọláàtì náà la máa pè kì í ṣe ọ̀run torí pé ọ̀run àwọn tó kọ́ pé ní ọ̀run wọ́n ronú pé káwọn máa pè bẹ́ẹ̀ ni ṣùgbọ́n sọláàtì lọ́lọ́run pé nǹkan rẹ̀ sọláàtì lànàbì rẹ̀ náà pè. so kí ló dé ẹ̀ ṣe bá awó kọ fún zakat kẹtùn bá awó kọ fún hajj òkè ló dé táwa lọ owó kọ fún sọláàtì anírun kí làárún ṣé awọ làárún ni àbí báwo. so bákan náà ẹ tún ní àwẹ̀ kí ní jẹ́ àwẹ̀ ẹ mọ̀ pé àwọn ṣẹ́gun àwọn abọ́gibọ̀ pẹ̀ àwọn náà ń sáwẹ̀ ẹ rí i pé àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà ń sáwẹ̀ ewu tiwa ni wọ́n ń ṣe ni lórí ẹ̀sìn yam lọ́lọ́n pé nǹkan rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ bá wa pè bọ́lọ̀ ń ṣe pé kọ́nà yín kọ́ bọ̀ àbúrò máa ń ságídì. hello. ó kọ́ ní ìjọ tí ń pè é. Abdulaziz Bello láti ìsàlẹ̀ làkà. kí ni ìbéèrè a máa ń kírun jàmáà olùkọ́ máa dé ṣé ó ṣeé ṣe ká kí ìṣá ìpapọ̀ kó kálukú tó kú mọ́ṣáláṣí ọpọlọ yín ò ní jọba o. tó bá yẹ pé òjò tí ń rọ̀ òjò yẹn bá yín lórí sọ́láàtì hmm. kì í ṣe pé ó bẹ̀rẹ̀ kó tó di pé bẹ̀rẹ̀ sọ́láàtì Maghrib kò hmm. burú wípé kẹ́ ẹ ṣe sọ́láàtì Ìṣá lẹ́yìn sọ́láàtì Maghrib hmm. àmọ́ irú òjò wo ni ń rọ̀ yóò hmm. jẹ́ òjò tí ń rọ̀ gidigidi tó dọlẹ̀ hmm. wọ́n di wọ́n sí òjò hmm. òjò tó lè wó kú ọ̀lẹ̀ sògè ṣe fún wíníwíní yóò jẹ́ òjò tó yẹ pé tí ń bá ń bá lọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí gbogbo jama tó máa túká lẹ́yìn mọ́gírìbì kí wọ́n máa padà wá láti wá ṣe sọ láti la ṣá sọ ìtumọ̀ apáǹpa sọ láti pọ̀ nù. wáyé wa ṣiṣẹ́ pọ̀ táwọn yẹn máa ń ṣe lágbọ̀n bíi tójò bá sú lásán wọ́n ti máa pa sọ láti pọ̀. ẹ̀yin mẹ́rin òjò tó sú tí ọ̀rọ̀ torí rẹ̀ ẹ̀sùn òjò lásán kò pé ká paṣọ láti pọ̀ rárá rárá ìmáàmù Malik wọn parọ́ ọmọ kó sọ bẹ́ẹ̀ kó sọ bẹ́ẹ̀ nítorí ìmáàmù Malik ń sọ ni pé a ti torí òjò tó ń rọ̀ tó ń rọ̀ gidigidi a lè ti torí rẹ̀ paṣọ láti pọ̀ òkùnkùn pẹ̀lú ẹ̀rọ̀fọ̀ nǹkan méjì yẹn pàdé wọ́n yẹ pé òkùnkùn bolẹ̀ birikiti ẹ̀rọ̀fọ̀ pọ́nà débi pé kò ní síbi tá a lè kẹsẹ̀ bọ̀ Hmm. ó ní tí nǹkan méjì yìí bá pàdé àtúnlẹ̀ ti torí ẹ̀ pasọ̀ láti pọ̀ hmm. mo mọ́lìkì tí wàá sọ pé tójú bá sọ ẹ̀ pasọ̀ láti pọ̀ mo wá kọ́ gbẹ̀bùn. Hmm. hello. hello. ẹ̀rọ ayín rédíò yín lọlẹ̀ hello. ó kọ́ ibi ẹ̀ tí ń pè. hello tí ẹ bá ṣe tán tí ẹ fẹ́ pè wá ní sàn-sàn ẹ pè padà zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. Hmm, àgbọ̀n kankan o hello. ìyá ó ti padà jẹ́ kàǹkàn yìí. hello. hello orúkọ yín o. orúkọ mi ni alhassan láti ọ̀gànú. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé téèyàn bá bá yorùbá máa tó tó wọnú mọ́ṣáláṣí hmm. wọ́n bẹ̀ kírun yẹn lọ́wọ́ kẹ́ tó dé ẹ̀ṣẹ́ darapọ̀ mọ́ wa ni àbẹ́ dúró dúró tiẹ̀ lọ́tọ̀. Hmm. ìbéèrè yín ò ní ṣé ẹni ń kí n lọ́wọ́ èyí sì wọ ọmọ ọlọ́jì. wọ́n wá ti wá ti fẹ́ wá ti fẹ́ sálámà òkú láti wà nìyẹn káfẹ́ sálámà nìyẹn. ọkẹ tó o ti yé. alhamdulilayi òfin ọlọ́run ni pété bá dé hmm. ipò yòówù tí lè máa mú bá wa hmm. ẹ darapọ̀ mọ́. ẹ̀yin wò pé àwọn ti fẹ́ sálámà ẹja ojú ń ta orúkọ náà sọ pé mẹ́rin darapọ̀ fọ sọ́lọ́ wọ́n máa fà á tẹkùn fà á tẹ̀wọ̀n nínú ìwáyà kan wọ́n máa fà á tẹkùn fà kùbọ̀ ntẹ bá ti bá pẹ̀lú lèmọ́mù ẹ̀yin náà pè pẹ̀lú ẹ̀ ìtọ́gbọ́mọ yín lọ́wọ́ ẹ pé nínú láyà kan ẹ̀sán gbèsè rẹ̀. nínú àdéhìí kan tí ìmáàmù Abu Dawud tó gbé jáde anabi sallallahu alayhi wa sallam sọ pé idha ataytum wa nahnu sujudun fasjudu wa la ta'udduhu shay'a tó bá ti ń gbà tẹ dé sí ẹ wa pa àwọn àǹforí ní ẹ̀yin náà ìforí lẹ́ẹ̀kan náà. àmì ẹ kankan o ẹ má kàákùn pẹ̀lú ti baraka hmm. torí kéèyàn fi baraka ni kéèyàn bá rò kó torí kéèyàn wá sọ pé àwọn ah, tí ta tiwa ah, eléyìí túmọ̀ sí pé àgbẹ̀sìn yẹn ni á hmm. darapọ̀ mọ́ imam tó bá hàn pàwọ̀ baraka kankan wa lọ́rùn tó ń bá sálámù káwọ̀ wá sí kọ́mọ nísìn ká sọ láti tiwa ń jàmà ó sì ibi tá a bá náà àwọn àtẹ̀síwájú pẹ̀lú sọ Hello. Hello. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yà fúnjú láti kà ń ti ṣáìsì o. Kí ni ìbéèrè yín? Mo ní ìjọ kan súnà kí èèyàn máa mu àǹtí bá wọ́n fi hàn sí ṣàgbà fún yàn. Ìjọ kan súnà kí ẹ máa mu. Ẹ̀yin béèrè pé sọ tọ́súnà kọ́ ọ̀tà kò lànà Nàbì Mùhàmmad sallallahu alayhi wa mm. Torí tọ́lápá Nàbì náà máa mú àbá tó fi mu àǹtí kù zero nine zero five one six four five four three hello. aleykum salaam wa rahmatulah orúkọ yìí o. àbúrò sí ìnira sí òkú mọ̀jọ. kí ni ìbéèrè yín. àmọ́ fẹ́ bèrè pé kí ni ojú sí ìsìláàmù fi wo tẹ́tí sí àwọn náà mú alimọ̀kú wa bẹ̀rẹ̀ bí mùsùlùmí. ojú sí ìsìláàmù fi wo kí ni. kò tẹ́tí ká mọ kò tẹ́tí. ká ó kì tó wọn. Ah, islam ọ̀faramọ́ wọ̀de bàtà kò fi ọlọ́run bá gédégédé nítorí pé islam sọ pé wala tufsidu fil ardi ba'da islahiha ẹ má yọ òbí lẹ́jẹ́ hmm. lẹ́yìn ìgbà tí wọ́n ti tún ilẹ̀ ṣe ẹ má bàjẹ́ àwọn náà mọ náà tẹ́yìn náà bá ronú dáadáa kí ni bẹ́ẹ̀nu process aṣọ òyìnbó ni náà hmm. aṣọ òyìnbó torí pé òyìnbó àwọn ò lẹ́sìn kankan táwọn ń tẹ̀lé nǹkan bá rò pé àwọn fẹ́ ṣe náà ni wọ́n máa ń ṣe. so rẹ́ẹ̀lì pé wọ́n lè protest láyé kí wọ́n má ba nǹkan jẹ́. Hmm gbogbo nǹkan dá wọn bàjẹ́ ẹ̀ hmm. lamẹ́ríkà ní àìpẹ́ kò jìnnà yí báyìí wọ́n ṣe púpọ̀ èèyàn dúdú kan hmm. látàrí pé ọlọ́pàá fún lọ́rùn ọba bẹ́ẹ̀ kú so ẹ rí i pé arákùnrin George kinní kan ló kọ rẹ̀ hmm. so lẹ́yìn ìgbà tí wọ́n ti pàṣẹ èèyàn mélòó ló tún ti kú èèyàn mélòó lọ́lọ́pàá tún ti ṣekú pa látàrí páńfẹ́ ìhónú rọ́ hàn iye dúkìá mélòó wọ́n bàjẹ́ so hmm. àwọn tó ń kó gbogbo àwọn ìlànà tí ò wúlò wá fún wa ẹ̀rù báwọn náà ṣe ń ṣe ra wọn wọ́n sì wọ́de kan ní London kan yìí hmm. ọlọ́run ọmọ shops táwọn èèyàn fọ́ ọlọ́run ọmọ dúkìá tí wọ́n jí kó hmm. ṣègbọ́n á dánu ilé ẹni tó gbé wá fún yín gan ọ̀dà so àwọn sọ pé fundamental human rights human rights wo ló wà mẹ́nu ká bá nǹkan jẹ́ ẹ̀rọ àwọn ìlú tiwa bó ṣe dá tó àti ń bàjẹ́ <laughs> ẹ̀ gbogbo ọ̀pọ̀ ìyàkọ̀ kan kéékèèké tá a tún ní àtúndáná sí tó a mọ̀ pé à ń bínú ẹni tẹ́ ń bínú tẹ́ fẹ́ sọ̀rọ̀ fún bó ló ti wá ń bó lọ́wọ́ tí yín ti bà. Hmm. àwọn yóò bẹ́ẹ̀ kàn bá nǹkan jẹ́ ní islam ò fara mọ́ wọ̀dì rárá rárá hmm. kò sínú islam. Hmm. náà jazakumullahu khairan ibi tí a bá dé yìí òun náà ni a ti máa ṣẹnu ró iṣẹ́ Allah ọjọ́ mẹ́jọ láti máa pàdé agbe aláàkọ́sí fún wa fóònù tí a fi ń ṣe Facebook live tí àṣàrà dé bá kò sí lọ́rùn fún wa láti láti ṣe àwárí èyí tí wàá fi máa ṣe. ọdún pàtàkì lọ́wọ́ ọdún ọlọ́run tí ó ṣe agbáàtọ̀ rẹ̀ tó kọ́lọ́n kọ́ba fún lọ́sàn-án lórí láwùjọ àti ọjọ́ àgbéjọba ìyáàmà. ọkọ̀ pàtàkì lọ́wọ́ àṣẹ dọ̀tírì sọ̀rọ̀dún gbadébọ̀ rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti gbàsílẹ̀ ìgbàdúrà fẹ́ǹtà ẹ̀ṣánú adélógbò ọ̀ṣọ́ tí wọ́n fẹ́ fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yíwá ọkọ̀ pàtàkì lọ́wọ́ àbú àmúná láti òkè àdúrà kẹ́tọ́lá tí wọ́n dìjọ́ kọ́ fẹ́ ọba yóò bá a fún ní àlàáfíà tó dókun ìṣàlá tó dá tó dókun ìṣàlá ọládùnmí bẹ̀rẹ̀ ló ní ọdún mẹ́jọ lápàdé títí ọjọ́ méjì ọ̀hún ni mọ̀ ọ́n dágbé fún ẹgbẹ́ sẹ́láwọ̀n alẹ́